inulu mewele ibodo 2017 inulu mewelu ibodo 2017 karatu a yingini anyị achana kwugbo kalikade onale achọkatụ yini kwefi suratul bakọrọ aya 284 aya dele meji nyobo mele nyo mele lillahi ma fi samawati wa ma fil ard a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير lillahi ma fi samawati wa ma fi al-ard ẹ̀wọ̀n dúkìdé ò yálẹ̀ ẹ̀wọ̀n dúkìdé hànẹ̀ aláhùnẹ́yìn wà ń túbẹ̀dú ma fi án fìsíkò ẹ̀wọ̀n kìdé ìbọ́lá mẹ́ṣẹ́ kùmẹ̀dú májà àwòtòfóhù ṣẹ́wọ̀n kùmẹ̀dú tẹ́júgédé àwòtòfóhù àbẹ̀kùmẹ̀dú májà yóò há sẹ́bẹ̀kún bí hìlá aláhùn ányá ṣùgbọ́n ṣẹlẹ̀ àwòjú nǹkan kóṣáká ẹ̀wọ̀n kùmẹ̀dú májà ibi kẹ́ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ máṣe ọjọ́ àṣẹ ṣẹlẹ̀ àwòjú nǹkan yake ya mamu yake macin ya mamu wa yaghfiru liman yasha ana dukhrajin ju ya duban wa yu'adhibu man yasha ana karajin ju ya dazaban wallahu ala kulli shay'in qadir allah ta'ala ishani ku jan dupa kuchaka almadaq dai rawan ami sahaba nabi sallallahu alaihi wasallam ما يدقى بأن غمت أصحاب رسول الله صلى الله عليه وسلم غما شديدا وغاضتهم غيظا شديدا لما مقابين يوم يلون شوجوها لكنا أو أباجيكم إيه يوم يمو بما تكلمنا وبما نعمل ọ̀làíkà ka kúkọ́lọ́dún ka ti papú ìmàmú àmú ẹ̀fà ń máa kúrúbù náà pẹ̀lẹ́sẹ̀ bí àìrìnà ìyà àṣàwà ẹ̀dọ̀ ẹgbàdún ní kí píbẹ̀ ẹ̀yàn ìgbàdún ní kí píbẹ̀

tsojo man gide kwa metulin kulu sami'na wa asaf ma e anibi eni oya me kakini hi agbo aje alebo me kogele ma eni ola koje ka ma gbo tegbiti ama ye ama ama lebo ama ogene le ka ojo ma gbe me ma ka ologele ka egbe آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا نعم عن النبي صلى الله عليه وسلم في حديث أبو هريرة كما ثبت بما رواه الجماعة في كتبهم الستة من طريق قتادة عن زرار بن أوفى النبي صلى الله عليه وسلم عينه إن الله تجاوز لي عن أمتي أجو مدوبانا معلومة مما ما حدثت به أنفسها أن دوك يدو ما كبيرون أجو, أجو من رباه

olefi gide kema dide ibole ni ti akedu edomon he amewo genele eonobile likire nju ikunike ya gwo nobile ogwon ibi leke pe oyongo meduzuna makola do gene gide ena abogo kuma yunan so ga nabi sallallahu alaihi wasallam ayni to oyu emdu bangalu amalu umma ma hadathat bi anfusuha ẹun dúú kẹ̀dọ̀ máa pébé ń ó nẹ ọ̀la tí bí ebi lẹ́wọ́n máa yá dàá kẹ́ ilẹ̀ gbogbo ẹ̀rí ọ̀rọ̀ yóò àǹkúlé sí àmọ́ ibi ọgẹ́lẹ́ kà á pẹ́ ọyọ́ ọmọdóba tẹ̀kẹ́lẹ́m àwòtà àpàlà ẹ̀ máa tún kọ́lọ́ fún kí àpàlà máa mẹ́ arba'una nawawiya arba'una nawawi 40 hadith an-nawawi to ami hadith zeu lele ina hadith ka ki duwa e mo mole hadith bukhari pa muslim ki mo kubo abu huraira ko hadith fa yulun shi hadithun kursiyun yana ojo e ka kin idha hamma abdi bi sayi'atin wala taktubuha fa in amilaha faktubuha sayi'a isnadu mune ma ginihi idan hamma man hamma bi hasanatin fa amilaha ana ki bi pepe ngenyo fa lam ya'malha ma shaka kitan kutibat lahu hasana enyo ma ko un wa man hamma bi hasanatin fa amilaha ay bi pepe nyo ke kutibat lahu ashara wala da ewa o ma ko e

ehe ogele ma na ka gbogbo dabal kene ne bi wa ku go onu cho yo sallallahu alaihi wasallam to to dale yena mdu nga kinihi amu kolo du ko na chi pa ku shakai yike chi ta ko yo akota ne yike ku bi on oyo akele ni anabi sallallahu alaihi wasallam ya aka ni abdullahi ibn umar Hadithi ki akola hadithi najwa hadithi ki akola òjòjò kọjọ́ kọ́ adùn àyányí ọjọ́ náà yìí àṣàgbé òrùka àti tìgírẹ́ tánẹ̀tánẹ̀ ìwáàzì bá kí ni inú òjòjò pa àmàdùn àyányí ọjọ́ náà onùgbòǹgbò ọjọ́ ipò gbígba ìgbó kàtàkùnmáná ìdájọ́ mádàmádùn òkú kàwá ìyẹ́dùn lùmọ́mìn mìíràn bí i àzàwọ̀jẹ́lá àtàyọ́bà ya ilá abúlépà ẹni ẹdúró lù ẹ̀ máa lé òun wẹ́pọ̀ ọjọ́ kété àmì ìjìbá ọmọ taka Allah shine tinini uliha bane weciya hal tarifu kaza wa kaza hal tarifu kaza taka kini rabbi arif rabbi arif ma o mi chogalo ne chenga bane amune mda amune ma eche mda je ojo mi ya ojo ke na okole da bi 50 naira e okole je ko dunene kine ojo mi

olefile gboke izina ka chekwa kụcha ọrịa arụ ka ụta ọjọọ ngere ya e gị amụnema e na amụnema ume ohe bụ maja eye ohe bụ maja ele ọjọọ etowa a na-agụkiru ha leka na ewu enyi nwe ọmụ kwụba nwe mụ ma ele ni ama ya na-emi onwe mbụba nwe agbade ma ka teji agwụ ebe atụ أو كتابه بيمينه أو يجمعدوه وأما الكفار إلى مكافر والمنافقون فم منافقي فينادى بهم على رؤوس الأشهاد أوليما با أجود ما تبا يكي كان منو أو كو يكا أوتبا كان يكا غاي أو يكي دالا ويونا ما ما كو أوتبا ينيني توا يويل يا مدوبا هو في بومو أمي منافقي فما روكدو بيكو ما تشيكا كني أغنكي أكا kuma ce ma kama amma gane ka ya ka yabo gane le ọjọ́ kama tí bá aláàrù òsìl àṣáàdì èyí àmẹ́nà ìyá lè wọn ojú ádámọ̀ omi wẹ́nàbá náà mẹ́nàbá nẹ́yìn tàkẹ́ èyí ọjọ́ omi dẹ́ àùlà ilẹ̀bí iná kẹ́dẹ̀bù aláàrọ̀bíhìm aláàlà ànàtúlọ̀hí aláàgọ́ọ̀lìmí àmọ̀ ọjọ́ gídé àmẹ́nà aláṣí ma wọ́n dẹ́nu òmúnà yìí jẹ́ kọ́ àmà ẹ̀ ní ìdí àbẹ́kùnmàdọ̀ lọ́jọ́ rẹ̀ mi ijó àmúnà lẹ́màṣí ní ìṣú ọ̀kàtà yìí tó iná la bòhé májà kọjá dùn àmúnà ọjọ́ náà bòhé lẹ́lẹ̀ ohun àdìsí ń wá dẹ̀ àdìsí ẹ̀fẹ́ yóò lóhun sí yàdùn akíní àmẹ́hùn tí kọ́lẹ̀ bọ̀kì májà ẹ̀hẹ̀dọ̀ wa ọjọ́ yà adéjú ya wọ́dún wa tó yí ká àwọn kéṣe júgede ìyá amana rasul onu ce mi imani du bima unzila ilayhi min rabbih to da ala jama tene ne gagini enwe malugo hadithu najwa hadithu ki akola lugo luka uyuyu ko yo padun anyo yona enwe tunu yo lalada ne do ke ti kedi mi ko wa zaba yo hadithu uyuyu yona hadithu leme hadithu fe yo alko yada dun tiba kun kun a chuluka e taki ile ju mo taka da ko je ye pe aba ma amita aba nibi kuma wala gade ka ma yuaki amana rasul onu chemi ukedo nudu bima unzila ilayhi kwan kuma dorogun min rabbihi kubojun dum wal mu'minun ama ama kedo nu aman ko ngomo ngomi imani duge ama papa kullun obodu ma ipako amana billah mamedo kunojo wa malaikatihi manya malaikun wa kutubihi manyamu amo takadan wa rusulihi manyamu taka mai ma hoka kini la nufarriqu baina ahadin min rusuli apa pero agbade onuso ojo duno toro kaka ko ka sewa o ka sewa ni awa acha ni discrimination abana le acha acha sinu wa taka monute am a, a nabi babu ma hoka semina ola ko yodu ake betma chegbiti agbo wa ata'na ajakali bo gufrana ka rabbana ay bang e bang wa ki wo ndua wa ilaykal masir ada bitu kibu ngide la yukallifu allah nafsan la yukallifu allah nafsan illa wus'aha laha ma kasabat wa 'alayha ma kasabat نعم ربنا لا تؤاخذنا إن نسينا أو أفضحنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا نعم ربنا ولا تعاملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آية تتالى في سورة البقرة الله تبارك وتعالى ينهي la yukallifu Allahu nafsan alukume je ka mode woji dun mekume ko gba iba la yukallifu Allahu nafsan illa wus'aha akwai ni togba ati to de le adudu kuna manu kwa yun oju awon dun le doji rabina akini command kami military sha dumune ami soja shengi soja moda duwe yani weke weke okuro sanu mo ko ekero da echichi anụ libo ogenele ukwu akilele erotanmo erodabia ya akụ oke ya okelu ibojibo eme ama odu ka ka gịnị e anụmọ na arụgodo oiji onu ka ete neke ọrụ mebi ha e kwuo e abịa ka e abịa ka ebe a tọ ìjẹ̀bọ́ yóò gbẹ̀gbọ́ ma yá kì í ha ìjẹ́ àti ọ̀pàtà lọ. àmá òun dà ọ̀gẹ́ni lẹ́kà kò ẹ sàlóòtù mú ẹ̀mẹ́sàkà tí ó yà ngẹ̀ jẹ́ ẹ sàlóòtù gbẹ sàlóòtù gbẹ nẹ́rẹ̀ yá nẹ̀mú mú yìí ìlẹ́kà kẹ́kẹ́ yẹ kẹ́ òun tọ́ bá wọn rẹ̀. ẹni kí nukú lẹ́nu ara lẹ́ ọ̀yà bùkù ẹ̀rọ kàdé ẹ̀yàn mẹ́ ọ̀yà wa ló tí ni bẹ́ẹ̀

tala le ka le boda oda do akuma so gene len tama abi ni gbe ki gomete adubi e un yi un we ni tiru le boda mu to en bi da gbogbo e mu gba mu gba along the line iye tori ma ne يعني حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به, به لغير الله إناك إنا شل ألوى منكم أنكم أكوشل هم أما ما أكي إيه وده من يلا ويا أكوشل مما قالني يعني فمن اضطر غير باغ أنا كم دا وجي نيلة أنا كم وجي نيلة الله تبارك وتعالى ندعى بأشوبه بما مده amekechọ amsa eh, abe ma gini e aka doko nọ na achị manyu lọkụlọ yọ ka lele udo mọ ile ọjọ maka alẹ wọn jọ abọlọ akọjọ dùn mọ makọ mẹjì nù si jọ yẹn ni fọ inhiftum jẹnkù farijalan mẹnu mẹtsọ kó mẹtsọ kùmẹ mɛ akpa la ka bɔ paa jigili mɛ mɔ tun mɛ mɛrɛ gba wele mɛ ra kumɛ ra ɔgba ma kì na ma na lɛ mɛ yìí dàgò mɛ sini tsɔ meneke na ju yi ya bene ka kele mena ju yi mena ju yi peke peke me do to yogun me do me do yi ka le menu le mena le menu jina le yu o mena se do mo yo ma gba o yi ki eni ma to ogo gugu ma je e won le jin boda le ani i ni gugu eni ko idha amintu se n gugu mam da dege ni ko la me bo me o yi yo me wana na ngola me kama allamakum ma lam takunu ta'lamun mecho wa dabal kuma cha shi kubi tudale la yukallifu Allahu nafsan illa wus'aha Allahu ada gbiti ni ene duji ni be kalu kin kwahun so ayi gide wo shaya keji aya ya عبد الله بن مسعود يعني من قرأ من آخر سورة البقرة أنا دوك هاي ميجي àmọ́ ya méjì kìdó ti tálá sọ́rọ̀tì bákàrà ẹ̀ fi ilẹ̀ ilẹ̀ ti hi ẹ̀ọ̀gbà ní òdu kẹfẹ̀ta ìṣẹ̀bẹ́jọ òwúdú kí a kọ̀là òdu ọyẹ́lẹ̀ àmúṣúdú kùmàdù òdu ọyẹ́lẹ̀ àmúyí kùmàgbẹ̀rẹ̀ òdu ọyẹ́lẹ̀ ọgbọ́dú ẹ̀rọ ẹ̀bẹ́ni dú kìnnìkì lulẹ̀ òdu aya méjì kìdá ìkẹgbà ní òdu ẹni àkúbì ìṣà ìtọ́gbàmà agbáyìn sitila nke kim de gbake wana be ke gbake da sin enike nule na le ke gba enike wana ke gba enike nalo la ta ke gba emaja ka nalo la ne gba enike wana o yate ke gba enike gba ta ke o yate we ohun gba obili same ta ko yo ki won ise be yo insha allah ya diga ayele o ya du diga de we annabi sallallahu alaihi wasallam ayni utitu eh, khawatim suratul baqarah min kanzin tahta al-arsh yanihi amma ya titala yake doga ne suratul bakara ba aya meji lai ba yanihi ideha men en ajiya yake doga ne al'arshi in waje tun ilele lam yuto hunna nabiyyun qabl ina nabi du kewa do bangun kuma do ogana aya kursi kuma aya amana rasul kuma dumun gidai ba madunga nabi du do bangun o amẹ́mú atule atule atule kí súra gẹ́dẹ́ yìí nẹ́ anabi sallallahu alayhi wa sallam ìkóa nana nana yà máa dísẹ̀ fẹ́ yóò lọ fẹ́ yóò lọ kàmá ni kí bọ̀bọ́ dùn yẹn gbanu ó ka ìhun yẹn ni hin ẹgbà kan ló tẹ́ òjá lè yìn abọ́n wí sí rẹ́sìlì mú ta ha ẹ òjá lẹ̀ kẹfà ìdẹ́ amẹ́mú dúkù máa tẹ̀kù tó yálẹ̀ ọmọ màṣá lẹ̀ kàdé ẹ̀hun dúkì àwa ni ọmọ yà kó takì wa ni ina omole hadisi gida ci hadisi muslim de ina omole ba wa uti ya rasulullahi sallallahu alaihi wasallam salatan en meta ma tani bi ile ngomo utiya salawat al khams omo ide ma do melun wa utiya khawatim surat al baqara amana rasul aya meji gida ba yo yalo monga ni bi ngoba ko ile mu ile ile gugaga meji ma tani bi de màmá ọ̀mẹ́lú dún kó yálì màmí amánà rọ̀sùlù dún kó yálì ilé ẹ̀kẹta kò máa tó èò yálì ọmọ ìdẹ́ ọjọ́ ṣe ilé káàkiri ògófẹ́ra lìmẹ́lẹ̀m yóò ṣe bíláì min ọmẹ́tì ṣe an alimukahamatu ẹni dúkì máa tó dín pé àmàlù ọmọ níbi ẹ̀ máa nọwọ́ ìṣẹ́bọn kẹ́nọwọ́ egbò dín tọ̀màmúdùbá ń yi kuma ado mu kama tamo lebi ki ma ti yawu ya uji lebi omuno mune omuno mune duketi ke ma be ke mi man ki ma ju lebi ye ma du to do lebi uji ojo cha du bangun ojo cha du lebi uji cha du egba ke ka nga ki ni ba mi ko ta ki te kage astagfirullah astagfirullah astagfirullah astagfirullah astagfirullah ke gbo ma ti de ka gbo bu ko yo mu odudu o le di ke ni ke ba gbo o tem da de o le fi jaruba ni tori de o le fi wuji zina de o le fi kuma ruba tori de o le fi wuji shem ko atini ko yo ki de o te ba wa ko ni npa lai akojo na atini ke do mi e atini kuma do te le ba we ona yiwa sheikh abdurrahman ikko taka da ma do a akpaalar yanihi wa shurutu tauba annadam ala wafat yani ta kuma kan ma di ba un gunugo shine duma mamma me aka oni yemi yango teleke wa niyatu an la yauda ila dhanbin ma baqiya alayhi min umrihi yango ibi pe iwe ka kini ka gbegbere ta kuku na ndu ki ayemi awon bada ngongo tege alke tubi on ẹ̀kẹta uh, eh? ọjọ́ wà yẹ́ turuka ma'asíyata wà yẹ́ a ma'asíyata fi sáàtì ha nǹkan na mọ̀tẹ̀lẹ́bì zambia ṣe ń kẹ̀dẹ́ ò lè fi lẹ́ẹ̀gbà kẹ́ẹ̀tì tó báyìí ẹmọ́ ogún bọ̀tẹ́ ká ní ojúgbò ọ̀tẹ́ dọ́ ọjọ́ ẹ̀yẹ yẹ́ tẹ́kì ni ẹ̀ọ̀gẹ́ni lẹ́ka ẹ̀bọ̀bọ̀ tẹ́ẹ̀kì àdọ́ àmúlùkàdálẹ̀ jílì mú lọ́kọ̀ ẹ̀jì tó bá ha ẹ̀ẹ́nù ọgbà ẹ̀gẹ́dẹ́ ìkòyí dáhùn ọ̀tọ́bà ìyà màdé ìyà ṣe ìyà ìyà ìyà nálẹ́ àdákọ̀mọ́ ẹ̀ná ìgbàyàn yìí kì máa yẹ ẹ̀mú ẹ̀rí bí mọ́yẹ̀ múnẹ̀ ọmọ ẹ̀yẹ ẹ̀mdẹ̀ ẹ̀mdẹ̀ tí yàn ẹ̀yà dágbò rẹ̀ dágbò ẹwẹ̀ lẹ́tọ́ ṣídékẹ́ lè bọ́ tẹ́ ẹ̀hẹ́n tó lọ́gẹ́ lẹ́dẹ́ ò lè fi kẹ́ẹ̀ṣì tó bá nú ẹtí ni kẹ́ẹ̀ṣì tó bá ẹkú bọ́ tẹ́ ẹ̀rẹ̀ rẹ̀ lẹ́lẹ̀ ẹ̀yà tó bá ṣe ẹnẹ́kẹ́ àṣìṣìná ọgẹ́lẹ́gẹ́ṣì tó bá rí ẹnẹ́kẹ́ àṣàpá bí ó nẹ̀ẹ̀kẹ́ ẹnẹ́kẹ́ àrí mi àmọ́ lè fi lè fi kìṣẹ̀ wọ́n yọ̀gẹ́nẹ́lẹ̀ alkọjá dùn ún bá dẹ́ tulale ni ma wa ghufira liman lam yushrik billahi min ummatihi shay'an al-muqhamat sama ya mi jigidai amma sama ya kuma duma ayayi amana rasuli ẹgbà duka níbi sallallahu alaihi wasallam àti gbáyà gidai ba iṣẹ́ nẹ̀dẹ̀bọ́ ẹgbà duki gbáyà gidai ya ṣánu kẹ́dọ̀ nukakini inṣa'allahu wita ya gida yawon shi koba hudu ishi ohun ishi ayata kursi amma ya kwayo kwayo ka akarabo eyi sura gida ya ba joyi akarabi alif lamim gbogbo akarabi muflihun a ifele lamaka alkasha na suratul alebi sallallahu alaihi wasallam ko ne ku sahabe on ka pere ene kele kata ne ta yi bibili ajira kini ide ha kele ola mun mamune ye munen mamune ye munen al kitaji lo ima ye munen ni ene kun kwa ni pere yomo ya dwa chi ni tene le ngini ene kele le ya hiwale onu gulu mbo kwa bakiti yo kule jumu jumu mu fe ya mudabi ugba nibi anibi ene a gbe ku ene gbe na e ku de le yeyi gbene lo nge ko adwa nge chengu yeyi adwa nge chengu ka ki bogi dabi ya ke lo lawo de yani wa ilahukum ilahu wahida la ilaha illa huwa arrahmanur rahim adwa ko singale no ani sallallahu alaihi wasallam ni ṣeun kẹ́ ẹ̀dẹ̀ lẹ́gbẹ̀fẹ́ ìlú kẹ́ àdó alẹ́pa ń wó ṣeun kẹ́ dì ní akúwó lẹ́kẹ́kẹ́ rẹ̀ bá wọ́lá ìṣẹ́dé kúwó kẹ́mẹ́rẹ̀ ṣe ojú páyọ́ka àdó akẹ́dẹ́ ẹni tó àdó akàmẹ́ni kí nẹ́dù chúwọ́ rẹ̀ ẹ̀wọ̀n bẹ̀tẹ̀ ló so àníbi àdó alẹ́ confam dábàkì sáadó sí aka ìṣímẹ̀ ọdọ́ yà tẹ́bà wọn máa tẹ́tù lè ṣe àtìmù àṣìṣọ́ka tó ń lábọ́ ọyọ́ méjì tọ́yọ́ mẹ́ta àdójú ọ̀tẹ́bà wọ́n bá tẹ̀tù ló ṣe àti àdójú ń kété àkọlà páyọkọ̀ gìdé àyà lẹ́lẹ́ sákàwọn akẹrẹ̀ bí ayẹ́tù kùrùsí ọdọ́ gìdẹ́ àìfẹ́lẹ́ láńkà àwọn akẹrẹ̀ bí amánà rasul àwọn kìfẹ́lẹ́ láwọ́dẹ́ àmà ayá gìdẹ́ ṣe àmà ayá ìdí àmà ayá pè á dìgá àdìgún ṣẹ́ńkùn to wallahu tabaraka wa ta'ala e le singe le aki ama shiruku ya du masha dalugo ama ya le gba du kuma gba masha dalugo to suratul bakara ta kama dalu shun ma jomo suratul bakara anabi ni eye du suratul bakara gba ibile adabo on ma ya malti strike ma we ye hulen e gba du kuma tini da bi ama ma búùlù búùlù màálé àgíní òlù sọ́lọ́tù bákàrà lẹ́bọ̀bọ̀ dé yíò ọ̀pọ́ta ma wọ́n lè dá ma wọ́n lè lè ma wọ́n dàbíá ma búùlù òlù ń tápa mẹ́ lọ́dọ́gbẹ́nu tó lálẹ́kùn ma fẹ́ jìdẹ tí ó ń kété òlù ń tápa ní ọ̀yẹ̀yẹ̀ análù ọ̀yẹ̀yẹ̀ análù àbàkìtù pé ma kwana májàkà mú pé rúgbé mi àwọ̀ aka abájọ ìkìdẹ́ fẹ́ màmúdù kú ìmájàkà dé mi nẹ́wé mi ẹgbọ́ ẹgbọ́ òlù ń kwa kọ́dá ìdẹ́gbówó iná tápa tápa tákítápa ogele ma awe yi o adulu suratul bakara yi ulum bobo da ma ebo ebo bobo ni ma to aluka aluka aluka ta marada seun ke agba agba de gbadu suratul bakara e gba agba de gbadu e, ma jaka ni ke gba agba de gbadu ke dunu ante te mu bi abe tete bo e mu bi suratul bakara alu le je ina ina nu yola ma ina nu yola ma yi yeku ma gba ni bo melu òun tó yé wẹ́dá òkú bọ̀bọ̀ tó mọ́kọ́dá àgbàdo máa máa ní ìnákọ́dá báyẹ̀ tó máa kọ́kọ́dá wọ́n rẹ̀ yẹ́wọ́n ẹ̀dùn máa kí ní àmì ìbílẹ̀ àdìhàyàn àbẹ̀ kamal jẹ̀nu àdìhàyàn àbẹ̀ àkójú àdìhàyàn àbẹ̀ kí sí ìrí dẹ́kùn tó sọ́rọ́tò bákàrà ìtúgbẹ̀ ọjọ́ ọjọ́ dàrù ní ìdó yí ní ṣe dàrù gìnigìnẹ́ láhá máa kásàbẹ́ tó àlìhá makitásàbẹ́ ukọ́ lọ́rọ̀ ẹ̀yọ̀ dókìṣe máa dọ̀ládà ohun wà àlìhá makitásàbẹ́ kọ́lọ̀ ẹ̀bẹ́nẹ dókìṣe máa dàdù ẹ̀bẹ́nẹ ohun máa dùn ní òyí rọ̀bánà ó ọjọ́ òǹdùwà látò ẹ̀hùn dókìṣe àdúrà kìrẹ́ kà máa ti lè gúdú yìí ọyọ́ ma máa pẹ̀kọ́ táàkì jẹ́wọ́ ẹ̀hún tó kà sí ẹ̀kì mú dojú gbẹ̀yàn ọyọ́ ọmọ àmúrẹ̀ anabi sallallahu alaihi inna allah wada an an ummati al khata wa ma dumi amal umma mite

ọwà zúúrì ha lè gúrù ìrìn mẹ́ ṣẹ́gun múdó yú gbéyàn abánilẹ́ ọjọ́ adúbá mẹ́ because mistake rẹ̀ abẹ́akí ní ọtẹ́ ń ka ẹ amadọ ọtọ́ ma ọmọ ayéwẹ̀ yìí onwụcha orugbo okworu ji adịghị ihu ya orugbo ka nwa ji adịghị ihu amenwe okworu leruchara onwe ju wee ya ọgị na na edu na enwe ha ji atọjọ amọ́ ọ̀ṣà wọn dùkwánì ẹni yóò àkó orugbo okworu lábẹ́kọ́ orugbo ka nwa mọ́

sẹ́dínà abubakar ní gbàkẹ́ ọgọ́ yẹn hapun kó o yọ ọtún yọ ha rẹ̀ òye ń ọmọ mi ọ̀hún ló ń ọtún yọ ha rẹ̀ sọ ẹni kí rẹ̀ rẹ̀ máa ní kí rẹ̀ rẹ̀ ọjọ́ mi àhún wọ́n jẹ́ wọn àbá kété yí ẹ̀ má dògbò rẹ̀ ní ibi ẹ̀nì rẹ̀ tọ̀tún náà bá nílẹ̀ ẹwẹ́ kò nẹ̀ ṣe ojí mistake wọ́n ni sian mayun gbẹ̀yàn ọgọ́gà kọla ẹnẹ́kì mú gbẹ̀yàn ẹgbọ̀wọ̀ mistake mayun gbẹ̀yàn wọ́n istikra àbíakí wọ́n ma sukuri hù àlẹ́yìn ẹ̀hùn kò máa fọ́ọ̀sì ẹ̀ka kíṣe dé kẹ́ẹ̀tì mà ẹ mú mánẹ̀ ọ́ ẹ̀jì ẹ̀rẹ̀ ẹ̀jì ẹ̀gbàdúkà ṣe ọmọ ọlọ́pù ẹni nọ ẹ̀hẹ̀n ọlọ́pùn ẹgbọ́ àtọ́kọ́n àátẹ́ ẹ̀dọ́ àwọn ayẹ́kẹ̀ ààyẹ àyẹ́kẹ̀ yìí kìdẹ́ ẹ̀yìn ni yẹba òtílà ní ṣíṣídẹ́kẹ́ ẹlẹ́kìdẹ́ ẹ̀yẹ ma ọ́ ẹ̀yẹ ma rẹ̀ e e ma ma e ma àwọn náà lọ gbá orúkùnrùkù ewu ẹ̀ náà ṣubi nújì ìgbèkùn àdẹ́gbà akọ ayé ìyí bẹ́jọ sọ yí bẹ́jọ kàkítọ̀ ẹkùnmẹ́ dókà mìkè ẹ̀yàmúlò tálù kíyìn kẹ̀kẹ̀kà náà dùn tọ́kẹ̀dùn tó yí ní ní tí ni wọ́n dálù mọ́ ọwọ́ ẹ̀ enyi na-atela edede ite nyere na emi abụọ eji eke mụ ka gbaye meke ji gbaye ma eji onwe ghara ike bebụ men ụna edolọpụ ma ọgọ ga-ere ya mana lerucha n'ibi kama mụọ etuma mere etuma tenụ tọ inshallahu elute bawe enege m kore inyo abeke eko kore inyo igide ma ebe a ọjọ ka ka kìdẹ̀lìlì àlìjẹ́nà ọmọ mayọ́ nẹ́kẹ̀lẹ́ kàkà ṣiṣẹ́ kìdẹ̀lìlì wọn náà àmà àdọ́jọ́ méjì kìdẹ́ máa lè gbogbo kùmà ṣe ṣẹbọdú ṣẹbọ kìdẹ́ kùmà lè gbogbo kùmà ṣe ìdú àmà ṣiṣẹbọ ẹni ṣe dé kàmẹ́lẹ́kẹ́ àbámà ṣẹbọ ṣi àmà ẹni gbé gbélẹ̀ ẹ àdẹ olókè jẹ́ náà máa ṣe ní máa ẹ̀tọ́ àmẹ́ máa ṣe ní àmẹ́ àlèwúrú náà máa kàmẹ́ pa ń bẹ̀kọ́ òun ẹjẹ́ kùn ká ṣiṣẹ́ bọ́lẹ́ ẹ̀hùn dúkẹ́ ní ẹdùnmódìkì ní òun ẹdùnkùn adùnmódì ma ẹ́ tó ẹ̀ṣẹ̀ kàṣà ṣiṣẹ́ lẹ ẹmú tó dúkẹ́ ẹdùnmódìkì ṣiṣẹ́ mú ìyàmúdùnmódì yàmúdì àmẹ́gbà ẹ̀hùn ṣòlò mẹ́ẹ́dẹ́ ma máa kà ń ìtọ́ ìkà tánẹ̀ kọ́ nìyàn ene ke jungu nkunwe akwere ma wee dachichi mudi ehe ẹun dúkù ẹun dùn mudi abdulkede ti kí bá udi ngechi ngechi ṣe tẹ ikọ ikọ mọmọlika ma adọjọ na elewu anabi sallallahu alaihi wasallam ayi ni imudaba aljanna to den to da mode ado de mode ma ni ma le lo iba ehe gbogun npe ni ipera lo ma na mo ta ko yiun ji yo ilewu ma wa ma wa na mo ta ko jo yo nu ohun do to lọ́la ṣíṣí ẹ̀lí aṣíṣí màdúnwòdì ní ẹlẹ́mdọ́mà ọ̀nà amúnẹ̀ àjá àdòbókọ ńwòdì amúnẹ̀ jẹ́ àdòbókọ ńàtàmà màjádà ẹ̀kọ́ ńàtàmà àbúkàrà gidẹ́ àbàpà màwọ́n ṣe dára àmà àpà àmà jẹun gidẹ́ yìí eyé mi méjì ó nẹ̀ náà ìkọjá ní ìdáàbòkù máa lékó oyin epo yani enga mata ima ya men waka amu ne yi enga mata ma ya men ai kuma nga ma ki ama ama ama ama kwa ya ki kudao ai kuma nga ya ebola ka inna lillahi wa inna ilaihi raji'un tọ́ọ̀tọ́ra bá lẹ́lẹ́ ẹnẹ́gidẹ́ má fi pọ̀ sí ìwùn òun gẹ́ẹ̀dọ̀ léwùlú tájá nìyà àlàìkọ́ yìí nìyà lòbùkọ́ yìí nìyà lẹ́wìn ìtòlògì adúmódé òun yà adúmódé tọ́ anábì sallá alẹ́sallá máa ní ẹnẹ́kù máa fọ́ sí wọn pẹ́nẹ́kì gbéyàn pẹ́nẹ́kì ṣẹ́wọ́n yé mistake máa bá náà bọ́lẹ̀ rabbana ó ọjọ́ òdúwa látò àkírnà ẹmú àmúnú ìnnẹ̀ sí kà gbéyàn kà aw akhtana abaka kini ay mistake shi rabbana o ondua wala tahmil alaina isran ekidadu nuwa ojini mana kama hamaltahu ala alladhina min qablina adu ewoji o madu akini hi isran yi oju ekidadu ewoji nuwa ojini mana dabalu kedun na abu kuma wa do gbanga wa yi dabalu bayani yawon maduwa kini israel ay iba an takilan wa huwa takalifu shaqo en ku ne mane ke chini kuma to ban e ma do israel de bayani ojo e ki du kole wuji no oji ni ma kama hamaltahu ala alladhina min qablina dabalu kedu na buki wa do ban wa dabalu kedu numuji ọjọ́ kìkìlú mọ́ yìí tẹ̀mà kẹ́kẹ̀ òyì a máa ń gbà sí màkẹ́wọn lẹ́kẹ̀ òyì lọ́gẹ́nẹ́ òdẹ́ ẹgbàzámẹ́nà mi bẹ̀ní israel àbá ṣẹ́un kùmà ìtúmi ó tọ̀ kùmà kìtúmi ó lẹ́mú kítọ́ táwọn lama máa kìmúdé ń kọ́ lọ́yọ̀yọ̀ bẹ̀kí ìfẹ́mẹ̀ ọjọ́ àmọ́ ọjọ́ àmọ́ ẹ̀gbújẹ́ lẹ́yà ń gbàbà tẹ́ àwọn àìtòmí òtọ̀ ẹmọ́kítọ́ táwọn ọlá ní abájọ yìí àwọn mi òkúrú bẹ̀ fífẹ́ mọ́ ṣeun kà máa ò lè fi ṣe amúnẹ̀yà ò lè fi ṣe yìí àmá àdúrí ta tọ ìyàmájà kọlamá yìí ó kú àwọn fúnṣẹ̀kù mẹ́kọ́lámẹ́ dáàlì kùmù

e ọmọ ẹni kí pẹ́lẹ́ lẹ́gbẹ̀ẹ́ pọ̀ gbẹ̀ máa ní kí pọ̀ gbìn abúrúkọ nkú ẹgbẹ̀ alú ẹwúrú kẹ̀dàbídáke yú ẹ̀ṣẹ̀ wú àkọ́jọ́ ìwájú yú nǹkan ẹ̀ṣẹ̀ wọ́jú àfitọ̀ torí yú ẹ̀kùn rabbana wala ta'amilna ma la taqata lana bi o onduwa en kamanu ma adu kamanu kwahun oduwa edunuwa ojini kolo ibada woji tuali erutogba aturuka cheno dogene un ohun togene edo akojo ki mu amu ibi ka pe edo kojo ki ma mu yiun anu kwahun lele nabi sallallahu alaihi upe iye ẹ̀dọ̀kọ̀ mi máa nùpá hìwọ̀n ní ẹmú mi àmú iye lẹ́nu tòdálẹ̀ wá fọ́ ánà oúnjẹ ẹba wa ẹ̀ẹ́dẹ̀gílẹ̀ gbọ́dún wa aláàfù wà lọ́gbọ̀fọ́rọ̀ ayédùbá rẹ̀ wá fọ́ ánà wọ́gbọ̀fẹ̀rẹ̀lẹ́nà ẹ̀ẹ́dùbá wa kẹ́ àdẹ̀gílẹ̀ gbọ́ọ̀láàdù ìgbòdú kàkàkàṣí bẹ́ẹ̀ ẹ̀kíkì dábẹ́nẹ̀ kẹ́lì náà bá aláàfù wà lọ́gbọ̀fọ́rọ̀ yìí kẹ́ àṣìlẹ̀ ẹ̀bà wọn akọ́ warhamna kai alwa jumomi anta maulana waka tundu allah wance ne tubi yawayi wanga monga adala mere ada biya to banwi fansurna ala alqawmil kafirin o allah alwa jumomi ke tati kwama oji amoja kafiri yenga makafiri kitwa pande so adwa adwa kama ba kwachire adwa leo jo maludunu inu daga tevi sura kremo so alhamdulillah oníjà kí ikire mu aduwi òkòjì suratul bakara to insha allahu an yà lè gbogbo tọgbà ibi sura wọn mọlẹ òun ti suratul ali imran. بسم الله الرحمن الرحيم ألف الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام sura yake dai madu akini sura ali imran sura abuji imran de sura ya abuji imran sura imade abun ya ce abuji imran da ata maryam maryam kishiya nabi isa ata madu akini imran ola o debi sura gidai an wala shin tabaraka wa ta'ala di sura gidai akini sura imran aya ikogwe gwa nyometa ibsura gide umma nya kola imran inna allaha safa adama wa nuhan wa ala ibrahima wa ala imrana ala alalamin to tudu wala malek ma kai sura on leki madu madu sura gide ki sura buji imran to sura gide de ami sura gbolo alquran sura medina nchi aya gide o shi dile gede nchi 200 ayagide hun shaya dere meji sura yi kam da ko jigide ohun jigi tuli suratul bakara ohun ci sura ki jigi tuli qur'an is the longest chapter in the holy qur'an ohun na ya 286 qur'an yi yi yi kuma kokko ma kin hi eh aya 250 285 bari hamsin mi'atani wa hamsin wa na aya eh 285 286 so ege mi abajo eni qur'ani ke mo bi 286 un aya unchi yi kam da daba ihun abajo unchi 200 nga aya unchi aya unchi the limit ma di sura gidero evi ma maduro rogu oya ne medina ya wane ubi suratul anfal ishane fayi ami huruful muqatta alif lam mim alif lam mim allah tabaaraka wa ta'ala onkiti o meungi yengu ubi sura gidero bu o meungi yengu kamare gidero bu emete kakini alif ewa bai chojin lam ewa bai chojin mim ewa bai chojin tọ́wọ́ náà ilẹ̀ ma dábàlù kàkà ìgbà kàṣà ní sọ́rọ̀ tòlù bàkàrà máa fọ́ anẹ̀ alif máṣà fún wọn anẹ̀ nù àmá láàmù máa fún wọn anẹ̀ mímù máa fún wọn anẹ̀ ẹ̀fọ́ anẹ̀ ń máa fọ́ anẹ̀ pa ọmọ ẹ̀fẹ̀ máa rọ́ àti ní alimẹ́dù alázim alimọ́kàfẹ́f alharfi alikun alhuma don re almuhaffaf almadu lazim almuhaffaf ohun shi yau medu yake dai ma yi ni ma ahuwa ne a makuma cahuma ne abanile shi ehun mai jo ma shi yi a mara fi kuma cafuwa ne can kuma ya bakuwa ne kasu abanile ehun mai jo ma shi o ka ihun shi mimun uka hunci kafin uka ci lamun sinun ainun sodun nunun kofun amma da fi mejo lele malami ke ki hidayatul mustafid o mu ko ko maliju ki atalha yani ne koso asalukum nunun kofun sodun ainun sinun lamun kafun mimun amma da fi mejo kuma fa ne sɛn kuma ya ba kwa ne alijɛ kɔda ki kpata ba kwa ne kur'ani dɛ ɔkɔ ki kɔɔha dɛ ɛn tɔ i di a ma rɛ fi mɛ yɔlɛ ni tɔ da lɛ ma ka ki kɔɔha ma ka alɛ ni la yɔ kalo ha kɛlɛ mɛ kɔɔha ma ca ha ma lɛ ni ɔkɔ ki yasin òun di a ma fi mɛ yɔlɛ ni a ma yasin ije ka yasin bakalan yasin alkumaka da alif lam mim bi amara fi mejo le allah la ilaha illa huwa ojo allah mu do aro mu ne do mo tule alhayyu inorayo bigbele alqayyum ya dago pa idigu tara mi ramadun nazzala alayka alkitab ndo takada rogwamu ya nabi muhammad sallallahu alayhi wa sallam bil haqqi yoko kwa musaddaq musaddiqan takada ki abijali lima baina yadayhi mutakada ki wa rogwamu wa anzala at-taurat allah lada tawrat rogu wal injil umwal injil rogwige min qablu ki min qabli no min qablu min qablu dogba takuma takuma di qur'an rogu ohun àmọ́tàkàdé lẹ́wà wà á ń húdà linnas àtúrà ohun tó tàkàdá ọ̀tọ́nà nìtìná mú wà á ń zẹ́lá alfurkan òbí é máa takọ yọ́dì alfurkan rọrùn òsì quran apapẹ̀rẹ̀ àgbàdé ọ̀lẹ́mí pọ̀ kẹsàrẹ́ iná lẹ́rí na káfọ́rọ̀ bí aya ti lá àbókù máa ti káàfin pa aya ọjọ́ azizun aláwù tí ó lò jẹ́ ti kọ́ kìmẹ́jú máa mú ìyẹ́ ẹgbìtì إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء والذي يصوركم والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا لا إله إلا هو العزيز الحكيم الله تبارك وتعالى يجعل turuka mọ̀yẹ́ nìyí iná lọ́jọ́ aláhùbá láyà pa àléhì ṣe ìhùn ẹ̀hùn tó ìmájà ohun náà fil arúbì ó jáde wọlá fi sẹ́mà máa yóò jáde wọ́n lè bí yóò sọ wírùkùn ohun bó ìjìbó mẹ́ fil arhami tẹ́fì yẹmẹ́yìn kéfà yẹ̀ṣà alkìrẹ́jú alkìrọ́jẹ́jú ní bó ìjìbó wáyé alkọjọ́ àbó ìjìbó no two human beings are identical na kumeri da ngola me tila ma ka identical to is there ogu meji ma chal kiti kolama abudu ka ogu meji chal kiti kolama e gugu gbe kini la peruma e de ke gu ma gugu gugu gugu gugu e kini la ingo ma ni ma le e ka kolo inye ne ka ka ma ka pata ẹnẹ́ka ní kí gbá tẹ́nẹ̀ kéjì ní ẹnẹ́ka ní kí yóò tẹ́nẹ̀ kéjì ní tó ọgọ́lẹ̀mọ̀jọ́ àti yìí ẹni ohun bójì bó àjẹ́ bí alkìrò ìṣọ́ yéjú alkàjọ abájọ gbogbo àfàkóṣaká ó tó nẹ bílíọ̀nù àti òjìbó àti bílíọ̀nù rídà iye rídà ngómi yé mi rídà ngómi ọgọ́lẹ̀ àmọ́nìṣẹ́ rídà ngọ́lá máa jọ ọmọ ọmọ ha ọmọ ojú kọ́ lọ́dún gidi ẹ̀mẹ́dún máa yọ nǹkan gùn ọmọ ọ̀gẹ̀jọ yìí àmúnẹ̀ dúró gidi ọmọ ọmọ àṣẹ rẹ̀ mọ́lá láàní kọjọ kọjọ ọmọ ayọ yìí ẹwọlẹ́ màá lé màá kíbi rí ẹ̀nà ayọ yìí ẹ̀yà àwò tó da ìbáàkì ẹ̀nà ọmọ ọ̀nẹ́dù òtó gbogbo báàkì gbogbo dúkẹ̀lì tó já nàìjíríà ẹ̀kẹ́ wá kẹ́dà òtó gàmúdà ọmọ ọmọ sẹ́wọ̀nkọ́ ẹ̀nàmọ́ nẹ́ẹ̀wọ̀nṣe ẹnàmú nẹ́ẹ̀dọ́mọ́ ọmọ tó dégé náà dùtẹ̀ yíyẹ gbàgbégbé nẹ tó dé ẹwẹ̀ tẹ̀ níbi àwọn ìyẹn lẹ́lẹ̀ so alìgídẹ́ rẹ̀ tọ́ aláwọ̀ yẹn nùgbẹ́ bójú bó ajé bí yẹwà kìrò ńgẹ́jú abókàṣọ dí bókàṣẹ gbọ́gbá algidaide ogbodu amune kwaku allah yenu onye fa ahsana suwaraku yin ngue buji bo me ngue boyo kwaku ene du ebene ni tulun awa awabu ne nai ene ki mo ma ma gban imo pio to imo ya ma wa mo gene ji ko ala bene ko ba ile wa mdina em de ma wa yupo nya

òun dá rẹ̀ múnẹ̀ dúdọ́ mọ́tọ́jọ́ lè ọlá tẹ òhìrì rẹ̀ alaziz òun dúlẹ̀ tí olókìjọ fẹ́ òjì má tabalẹ̀ alhakim kí àwọn هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تعويله وما يعلم تأويله إلا الله والراسخون والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب الله تعالى هو الذي أنزل عليك الكتاب inu ma do takada rogwe gbe du ka le wudu yi iki iki am iki amu aru du ramadan eh ma ne gele page meta ila am ko so ana ya go minu yo ka so ka to ya 40 50 oye igbe ayo nya ya ka kim da ya ki amu break me ko da go ya ile qur'ani ba kamar rogwan wa e, minhu ya ki amma yele ti amma ya mashi amaya oloda hunna ummul kitab olugu amaya e ka duwa kuma do qur'ani ba ka koda ma kuma duwa amma ma do akini iyo takada ummul kitab ma do hunna kuma kaida ji ogbodo amaya ka ti tadu rogu ko ba kwa na ka du talam ba ma koda ma ummul kitab ma do ma ka iyo takada that is qur'ani ne wa ukharu ya ngona maya e bo ka ngo duwa e qur'ani abelechi mụ kemachamaya ha mutechi abiha amaya ịkọlanwu kike gwuyireju onche na maya ọgana elekwumachi adụwa ọgọ ma ni onche ọgọ ami aliflami mkọgị akụwa egwegoi e. enedunike moji ma na onche gwuyireju ma ni amaya gwuyireju lebo onche amaya ịkọlọdanwu matekpalan mi aina amaya oloda ide qur'ani amaya bodomo ya chegujiriju abayakini mutashabihat amaya kuma biolama nka bomu ne ngokade baina ami mutashabihat shamaya kuma biolama e ola ka liemi enwole tubo mu ne enwolo la ngo biolola abane lebiti ogi akolo genele ingo ogene suratu naziat yolukani musadihum abegidon bugo yak hal ataka hadithu musa iznadahu rabbuhu bil wadi al muqaddas tuwa idhhab ila fir'auna innahu tagha omole eola eola ulukani nabi musa kuma si omo eugo ije summarize ije shodi mbuka nabi musa ku ku ta ko yoyeun adedumu mi makole lo omole emda le tin suratul qasas enya li omole ola le mo taale hmm. ko yakini inni ana rabbuka fakhla'na alayka suratu tahare innaka bil wadi al muqaddas tuwa ulkanib musale ojo chi buka eyigbo mune olu mune ara chi eyigbo mune onu mune akale but olakete akai samo laki aka olamade enigi mama ni eni he ali abokuma ke domace guji ba fayatabi una ma ta shabaha minhu ma guwa gini iniki de guji duhule oga bi ki biola male yogele nga ma ya alibo ama alibo ni machini tini abo machini tino ama ya ogene leduho amete gugu imike de oje ka gini ni ah wa wa kanu tubo idhab ila fir'auna innahu tagha mujaka min ìwé àwọn yé mi ọjọ́ lẹ́bìtẹ́ àgìnìhì ìdẹ́ àbá àmẹ́ méjì ìkẹ́ẹ̀lú tẹ́gẹ̀ jí dákì tẹ́ nẹ́kà ẹ̀kà ẹ̀mí tẹ́ àjẹ́nẹ méjì ní ẹ̀kà ẹ̀mí ẹ̀fọ̀ kólà lòwò kólà lè yí nà ọjọ́ ẹ̀kà gini mẹ́yọmọ mẹ́kọlẹ̀ lọ́láwú ẹ̀ ayé ìṣúrọ́tì náà zẹ̀ àti kólà lòwò kólà lè yí nà ẹ̀ àdọ́mọ́nú kólà lẹ́kà ilá ń tẹ́tẹ̀ kà ẹ̀ abe kuma akɔ takada nya diini kuma ba diini hali ama ya ɔgɛ nɛgɛdɛ ŋa ma ya ko do ma ko wɔla ma maa ma ye nin hitɔ ani bi kame akame ani bɔya abali ti sɔtu la kɔ ani bi onu gunugbɛ ka gini hi kuluma kuntu bi di amina rusuli wa ma adari ma yi fɔ alu bi wala bi ko o ŋa mi ma lu kame aya titi ko ŋo yɔ na dan kani ani bi tu na ŋa alu ame ama na ame ayi ale fa de bi ɔlɔ kaka k'a biri kama do a gini jiije o mo se òun pé ọ̀tákàdá ń fi máa dọ́ àkí ni who is allah tákàdá kì kọ́ kì á bọ́jú ọ̀nà pa níbi ìnà yẹn ni who is allah èyí ọ̀tákàdá lẹ́ ẹn kìkà ọmọdé àmọ́ ya kùránì ya kó tafsiri bùnú kẹfìrì tafsiri tọ́bàrí amílítà fi lílílílílí ya wá kó ta kama àti tìyà kama ya kùránì ya torí kí dààmú ni ìkó ti di adá ya kà ọmọ yẹn wọ́n yà kí wọ́n máa arsẹ̀l náà min rasulin illa bi lisani qawmi li yubayyana lahum yẹni ó yọ àká níbi dú kàmá kọ́ sí akẹrẹ bá mọ́ ọjà ẹlẹ́ iṣẹ́ àbẹ́ ẹlẹ́rìn àgbọ̀ àníbi agbé ni huru àníbi agbé ọ agbédọ̀mà àníbi agbé yorùbá àníbi agbé ibò àníbi agbé sẹ̀kírì ìtìmínsà àníbi ẹ̀ṣà máa nàìjíríà ni wọ́n bí ẹ̀kọ́ sí ọ̀rọ̀ àmàlú because iṣi àníbi ọjọ́ àkínní àníbi dú kàmá kọ́ ṣẹ́ iṣẹ́ àbẹ́ ẹlẹ́rìn ànẹ́wà tó àmà àràbù yá ni mákàrà mẹ́pẹ́lẹ̀ ọ̀ṣẹ́rù gbogbo ṣẹlẹ̀ lè kàdẹ́dọ́mọ̀ ó ṣẹlẹ̀ kaka ame aka ni benga me alibo to il amene langa mechi so ama ya ogene gide igui kojo kojo kojo kojo eunge adunga ama ya bokojo aka kini hi ah inna nanu nazzalna dhikra ama ya da ya rogu ojo akolo benele ojo aki inna nanu ama so ameka kojo echeta ameje kojo echeta egbadu kojo akola aka ama enegete aka ama

une nike mutu si un kiyama illa allah sidi un kun chojo to da alaga mi male mai ni abi chojo allah muji ola nwi tuli un le bitima tonon ki ku yun kola nwi amali meni te qur'an biti cha ku ji qur'an qur'an biti un cha ku ji qur'an mama ya aka duwa etini muji un e ya go ka go mune haya qur'ani to ma aya mune ma ya ku ya lele yen mune rubi la mun saboru kuma atini kuma matine guji e eh, alqur'ani yi o ya kini ma ko ba ne ma to dene tinki mu yuji mun tidin ko jojo warasikhuna fil ilmi abuku maliji gu ma ba ma kada ba mola ba ne lema ya kullu ma ni amanna bihi ola du ko ye kan ma ba yo kullu min indi rabbina gbodun tu bojo nge ku amadi imani pele wa ma yadhakkaru ana duwa chola ngare ya kolo joni illa ulul albab ìwúrí kéèké àgbógbùmà náà kìíní ọjọ́ kí wọ́n gbá alùpàdé wọn ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد نعم ربنا او اجون دوا لا تزغ قلوبنا اكموا ادودو غنو بعد إذ هديتنا وبكلغا موارتنا toro ya jaka je tona enege wada bi go nada annabi sallallahu alaihi wasallam ayini o medo awaka chamune o medo wa idi uwe omo ojo arahman ya do bal kiredu awlati ajadu aka allahumma ya muqallib al qulub allahumma ya musarrif al qulub o wa ke chojo kere doda wa ke chojo ke dedo edo dugo

yanihi ejiji kungbejo adaba láàkáfà láwọn mẹ́ta ilá tẹ́láti tẹ́lá ejiji kung adanga maluma ọ̀tí yíji mẹ́ta ayẹ́kùrọ̀ alẹ́kùnmùlìmáàlù ó kàjíkà kí ni tẹ́rẹ̀bà fún àwọn ọkọ̀ náà tàbálẹ̀ òun adé yíji tẹ́rẹ̀bà kọ́ yá mọ́kọ́ dùnmọ́ maluma ọ̀tí tàbálẹ̀ wọ́yẹ̀ tàhátẹ̀lù kàmẹ́lá kí ni láì pa èyí jì

ẹgbàdókì nẹ́dù ọ̀gá lé mọ́ àwúyẹ yóò ẹ̀tà àṣẹ̀dù àìlọ́yà ìyẹ́hùn mú ìyàdẹ pẹ́ẹ̀lẹ́ kọlà tí kí ọ̀làwọ̀ àbíwá ịkọla tike méjì bẹ́ẹ̀nu àá ẹkì ìyàbí ha tí ọ̀lẹ́ èkì sí ẹkì wọn àbí ẹyú ní ọkọ̀ ọkọ̀ ikú ma ní tàbálì ma ní tùwálì tàbálì máa kàtìkà àkàdọ́gà nẹ̀yìn ṣe ń kì ánú ilẹ̀ ṣùgbọ́n ní by the time gẹ̀lẹ́ àgini poverty alleviation dọ́mọ wẹ́kẹ̀ ọkọ̀ ní tàbálì ẹ̀ kọ́pẹ̀ní kà bí pẹ́ aliyúkà mú ní adọ́mọkùnmá mánéjì àmà máa ń ọkọ̀ ní tàbálì má ti níbi kọ́pẹ̀ lọ́rọ̀dà máa yá bìyọ́ mákìkà mú ní oyè àmì kọ́ kuma ma rere ya amẹ náà bàtà ní bẹ́ẹ̀ bọ̀ ma ọkọ́ ní ọkọ́ ti tàbálẹ̀ ma ń gbogbo ma kú yọ bẹ̀ ma ọ̀rẹ́ ọ̀rẹ́ dá ọ̀rẹ́ kìnnìga ma ń kọ́ kóyin gánà ma ń gbá yìí hùn ma ń gbá yàpàtì níyì ma ń gbá yìí hùn lẹ́gbọ̀n ọ̀rẹ́ lẹ́lẹ́gbọ̀dọ̀ nù amúnẹ̀ gbọ́kọ́ yìí kìnnìga amúnẹ̀ gbọ́kọ́ yọ̀ kẹ́bẹ̀rí ma kọ́kọ́ ayọ́ òkúbi aka òun àtọ̀ òun tádọ́ ọjọ́ káì nínú yìí

gbogbo ah, ma ohun sọ plọmbìrì ní ìjáṣe a máa ọgẹ́nẹ omi páìpù omi wọn àmà ṣáṣe kọ́lọ́hùn ní jẹun kì í arú máa má ime ṣéǹjì máa ṣéǹjì múnẹ̀ máa dútọ́ sàmẹ́kùn ṣáṣe kọ́lọ́hùn rẹ̀ sàmẹ́kùn ìjì àṣe kọ́lọ́hùn yìí ohun màdọ́mù kuma wudago meji uma amudu ama kito turuko taki omigire ma omi paluba omi n ṣe eru yaro gbogbo yaro le mama turuki ya tiresi muma iya ya o tiresi turuka akuma ale kuma ri kí ọlẹ́ máa rú rẹ̀ nítorí kí kí ṣe muma ya gba àìdọ́wà báyẹ̀ tó táàkì lẹ́ ẹ̀dàgà ní mọ́rẹ̀ kó ẹ̀kẹ́ ya ọkọ́lẹ̀ lẹ́tí yóò máa tí yí kíkọ́ anẹ̀kọ́lọ́ ìyá máa nẹ̀kọ́lọ́ ǹkọ́wá ayé máa nẹ̀kọ́lọ́ ǹkọ́wá òun dàgà ní mọ́ọ̀dẹ̀ fún màkà èyí àti ìyànumọ́ òun mi fún ìyá ń tẹ̀wò ìyá mi òun máa lè táàkì kìtì dọ́là ti dàtí yọ màá lójú máa ma ọjọ́ jẹ́ ẹnẹ́dọ́ abẹnẹdún máa lè bọ́ wá ní ma kó òun ti tágí ikọ̀kọ́ òun má dámàrà kó ń wùn yìí sàmúdàbíá madame yẹ́ ògbò alógè yóò ń wá àmọ́ instrument ń yá kó instrument kọ́lọ́ ìpa ọkọ̀ kò máa kí kọ̀mpútà yún yálà lè dúró

ayi mu tẹ̀wé ìyàmọ́ ìmọ̀ ìpàdé àṣánà ọmọ tí ọkọ̀ tẹ́yún tẹ́yún tẹ́yún tẹ́yún tẹ́yún tẹ́yún tẹ́yún lógó gbogbo tẹ́yìn náà fẹ́yún abóhun fẹ́yún kì í gbà pakúṣá káàkiri ní ìyànú rí abẹ́ rí ìyàmí páìpù páìpù ìyàmọ́ ìpàdé lọ́kọ́lọ́ ha ìyàmọ́ náà ni madam i dey come na dis pipe get problem ma go repair am come air pipe wey get anyhow yi onwe nwochi onwa kọlọlechi nwa adabi apiu ipa ọdọ ha pipe lẹ́yìn náà ló ipa wọn àná ha a na ẹ̀kọ́ lọ́wọ́ mọ́tò oyinwo náà gẹ̀ẹ́sì títà ní pipe dọ̀rọ̀ tíyàn oye tí alẹ́ lè pa ìgbé àwúyáfé àmọ́ kó ilẹ̀ tàbí ọkọ́ gẹ̀dẹ́ iná túgbò stock exchange gbogbo máa change ọkọ́ ìyọmọ invest òchange ṣe ṣe ma ọkọ́ change ń tọ́kọ́ ọkọ́ yọ fi dọ́là tọ́kọ́ nàìjíríà 1000 ọkí òun ìpàwọn ní kí wọ́n yẹ lọ àmì ghana ayọ̀kọ́ ìmúrù lókè ti pọ̀ àbújá

ya ne gala ya to dio magala ji ya ya ho unyi ka koda go ji mpe e umele abi dio kole pe atu kine yukuji ja atu tage ari oro ni to yi o ya to ata ko ele nene akwe yo nwa e bi shoka tun o ya tin na ko wa gba e un kede ogo ko kede akiri nga ngo ko ngabi nga kini okoyi onkeru chekula ongeru chekuniki unyi ongeta bachine dolu kanu todegba kama mundu chimalu ile yongeli yokabu jao ya ne utuke hapo madara dabu yalo iro yiju ongede adwa alkamale kame kame nilem kame yamoko ala

ìtẹ́gẹ̀nu ìyà ihe ma mú ìmúdún ìyà mú gbàkí lè bọ́ ìmá lè bọ́n ìmúdọ̀ yọkùn ṣẹun bá kí mọ́kọ́lẹ̀ kó dàbí aló toró ẹni kì yóò yí ojímù jídọ́mù ọjọ́ jẹ́ màkó jímù yí ọjọ́ àkọlẹ́gbẹ̀ ojímù ṣùgbọ́n kì tí ó jímù nílẹ̀ yí ẹmọ́hun ojí yí torí kúmà mú tí mẹ́ni mú ojí mú àmú ojí rálẹ̀ nínú

dalili taki mesiba tabali yoyere eteta maja tikidnapi na kamu nejine a talaka ka yoy ena do aji eh oyo du e ko da jalbono yibe jalbono yele mamedu onu mateni e mamedu oko kuma ya teni kuma nigili ma ki 5000 5000 abi 10000 ti ye pa ngabo ayi won me lewe gola ibi ta ma 10000 ma ru gboda ìmọ́dá rẹ̀ máa tí 1 million 2 million lọ máa ẹpa ẹ̀bọ̀n ni máa tẹ́lọ tánà gẹ́dà ní àwọn tó dáálẹ̀ arziki a níbi adé yíjù wà kíní ìyá dìmẹ̀ sí bá àgbàdé àmàlùmọ̀ yẹ́nà kéjì tó dẹ́gbà kọ́ yọ wà ayọ́pútà alẹ́mùlìkìtà fà àkọ́dà hulmomin yẹ̀pútàgì tàwílà yẹ́nà ńgáwọ́ tóògù tó dẹ́gbà kọ́ yọ àwọn taki mumini ka nya mu maledu alkitab fumade oyo ele o ma chama lu ma taka me nya mu maledu take ne ka ko wa tin alkiali ya ko yu maleta le ye do yani mesiba woji ngengochi mesiba ebitika ngengochi taka ni bi haya gidai ba wa ma ya'lamu ta'wilahu illa Allah والراسخون في علم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولي الألباب يعني هو كتاب ما ودي جيجي لغي wa an yazada ilmahum tere ba kuma ngo butu manguma fayudayiuhu kuma kona kuma mango du shikologe mananu nyogba yuma ma du machikoloni wala na ani o ma don ini dia amen ko ade yi yuje tudale yenihi innal qur'ana lam yunzal liyukdhaba bihi ba'dahu ba'da qur'ani madu do ka kole minu ege kurani kwata bugwa bugane manu guruko ka jol ke jimo ma ki kurani bigde yube ido kolim ido mon fa ma araftu minhu fa amalu bi yidu kame mo medu sukolo wa ma tashaba minu yeki abujiru meju me mamon fa aminu bi memedo kunu me kona medu o la juma ada juma ngwanu ba'da wa bi wa min ladunka rahmah tiwa ile kwa bayewe e ile jumomi innaka antal wahhab wa chachile rabbana o ondua innaka jami'un nas wa cheleke kamone kama liyomi la reba fi ojo kimani wani inna allaha la yukhlifu al mi'ad ojo allah ya chatal kul nshin imengaro katwale kadia nei opeka bo yeye kigusiwa bukaka ojo kiamlo bawo subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta صلوا على النبي الكريم Thank you.